ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوق الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله ما لا نجده عن تركات الجفوة سواء السواء السواء ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ìkí ọlọ́run kan bá lábí náà tàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àǹtẹ̀lẹ́ wọn bá kúta náà wọn náà tó láwọn òbí wa àwọn àtọ́ àwa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti mẹ́fà ọlọ́mọta àtàlù ọlá àtàlù ọlá àtàlù ìfẹ́rí ọlá àlá ìfẹ́rí kíra dáa tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin mọ́tò tí iṣẹ́ rẹ̀ lóòótọ́ òun náà ni ríyàdù sọ̀rọ̀lẹ́yìn ọgbà àwọn ẹni rí àbúgbẹ́lọ́ ọba kúsànà àwọn akẹ́kọ̀ọ́ wọn lẹ́yìn báàbù sí àkàrọ̀ láti sọ̀rọ̀lẹ́gbọ́n báàbù ìmọ̀ amọ̀lùmọ̀ àfẹ́sẹ̀ àlà sínàtì wà dáàbìrà báàbù sí ọlá ìrìnàjò ìtẹ́sùn náà àwọn ẹ̀kọ́ tó wà pẹ̀lú ẹ̀ حديث إليك عن مبابن ربيك كنت أبزارا في رياض الصالحين هو في النبي عبد الله بن محمد بن بشير رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل من بعد ابشر مصباحك تسويت تطولن صفوفكم wàláhì dájúdájú nínú kẹma ìfúta fún ikú ma straight àwọn olùkàlù sẹ́nà lọ́wọ́ fún ìnà kò lójú nígbàlọ́ ní kúbi ìjàpá síra ní kúbi ní dà متفق عليه إمام بخاري بن سبعة وفي رواية مسلم يقع إمام مسلم كان رسول الله صلى الله عليه وسلم سبحانه حتى تعلم يسوي بها كذا كذا òṣìṣẹ́lọ́ ìpínlẹ̀ máa tuka fún wa yóò burú tuka fún wa ẹ̀rọ tó wá burú là ìjì straight wọ́n ti fi wọ́n dákún ẹni tó lè dà straight wọ́ta ìgbàrá ìnàkàlà àkàrùn náà nínú títí yóò fi rí pé ó ti wá mọ́ wa láà àwọn agbáńsù àwọn àǹtí sáà dáadáa ìmọ̀kọ́ta nígbà wọ́n jáde àkàmà àtà àkàdà àyùkàbẹ̀ ó kù bí ọkùnrin aláwọ̀ àkọ́kọ́bẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ àrẹ́gbẹ̀rẹ̀ dáadíyà ìkàbẹ̀ wọ́n wá mọ̀ sí àyàtẹ̀ yóò wá ju àwọn ìyókù lọ àkàrà ìbádọ́lá إن يرون لتطون صفكم والله لمدن كما تصاف إليه أو يخالفن الله بين وجوهكم فصلت في الدنيا قدر عوام ó di wa ọlọ́ọ̀bá kó sanu wà nítorí wa yóò kọ́sílẹ̀ àwọn ọlọ́ọ̀bá ìsáàbì ẹlẹ́ẹ̀kẹfà ní báàbù yìí tó jẹ́ 161 million sẹ́lẹ̀ عن أبي موسى رضي الله عنه قال اكتبع بيت في مدينة المدينة على آلية من الليل ní alẹ́jọ́ kan ilé kẹjọ ní madina àwọn alẹ́ wa nílé ilé ẹ̀wà jó alàmà ó ní إلا وأنا تفضل الجاهلين لما إذا زور وإن جاهل يوم الزور قال إن عادي النار عدو لكم نبي نجد بإذن جاريه وطعيني فإذا نلتم فأتبعوها أنتم قال جاس ما قناة وما تنصر متفق عليه إمام مخارع مثل مسوى إن عادي النار نجد بإذن جاريه عدوكم عدوكم عدو لكم إن عاد النار عدو لكم فإذا بمجاريه واستعيني فإذا نمت جنبا فأطفئوها عنكم يا قينين متفق عليه السابع ألا تجيب الجوان تكونوا راب الصالحين والله Thank you. ọmọ wúmi àmọ́kì yẹn kọ́ lọ́gbà rẹ̀ wọ́n àti mẹ́rin tó ti náà kí wọ́n pa lọ́gbà rẹ̀ ó di wa bọ́kùn tá burú lẹ́tẹ̀ bá tí wọ́n bá pa ẹ̀yìn lọ́wọ́ lọ fún ọtí ń lò ọmọ ìbá wo ilé ilé ìgbọ̀n ọmọ ní ìwà ìbá fáwọn kó yóò Wallahu ta'ala àrùn àṣìṣàbọ̀ ọ̀tà nínú ilé inú ilé gan rẹ̀ sí ẹ̀pà náà bẹ́ẹ̀ Olè wúlò, olè wúlò yẹn dájú tó ní ẹgbẹ́ ìmọ̀ta àlójú wa. Àbáàrẹ ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ wọ́n ti tún lábù yánà hó ayé àti Musa rẹ̀ lọ́wọ́ rẹ̀. Kọ̀rọ̀kọ̀rọ̀ Rasulullah كما في إنعاء إن مثل ما بعد الله من الهدى والعلم كمثل الجيب كتابة أرض أرضا كما تتكلم من أكبر يطلب من ذكالوه منه يشتغل في ابننا أكيد إمام ولا يجوز الفرون أصابت العبد رسول الله يعني منها طائفة طيبة يمين جميع لورا تدعى للسجان حدث ما ọgbà omi wọlé nàìjíríà yóò gbọ́ omi wọlé wọ́n wọ́n sábẹ̀ ọgbà ó lè mú àwọn oṣù jáde mo ní ẹ̀ma ẹgbẹ́ tó yẹn fún ẹgbẹ́ jáde ọ̀rọ̀ oṣù kàfíìr àtàwọn ewébẹ̀ tó dáa lọ́pọ̀ òmìnira àjáde lẹ́yìn náà onílẹ̀ tó tó èlè tó lé ní ó tó pé ó lé ní lẹ́yìn pé àmì sẹ́kọ̀tì máa òun kan ó ní òòlù àwọn agbóhùn yẹn dúró jẹ̀ ونفع الناس بها ونفع الله بها الناس أو يوان بومي لو بومي يوان بومي نفع òun gbẹ́gbẹ́ òun gbọ́ fún yẹmú sí aláàtọ̀ yẹ fún yẹmú ó jẹ mú àwọn àǹkẹ́jáde àbẹ́lẹ̀ ìtọ́jú ìlànà ìlú amtẹ́kùn náà pẹ̀lú bá lọ́wọ́ bí àjìnà kẹrù nínà àwọn ìwọ́n ní múlù ojú ọmọ agbọ́dọ̀ wọ́n lò yẹ ọ̀sáká wọ́n fún fáwọn kan mú ọ̀zára òun wọ́n ti gbé nǹkan أصابت طائفة منها أخرى إنهم يتوى بوصلوا للمين تبقى لا إلى قيعان إلى تعبدتني لا تمسك الماء وقمدوا ولا تمسك قلا إلينا فبش جدي لا يمسك من تركها في دين الله فجوا يبين يعني إذا تبعي التبسي ولو بعيد ودفعه بها بما بعث من الله به وليس عن صانين تضلوا كمان يجيب فعلم وعلم ثم أسقوية ومثل من لم يرفع ذلك رأسا أمين جولو شوف شوف قوية لم يقبل هدى الله وكذلك من أنا أقول لك من يدعو سيكون كل من كبا دليل متفق عليه ìjọ buhari àti nínú ìgbà níbi wa tó kọ́kù على المشهور وفي kọ́ọ̀b وكيل في فقهها صار فقيها او تخريج الابواب من فقهها او ترجمه الفقه او واسماعيل رضي الله عنه كثير بابي عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل الحكم مثل الرجل عظم النار فجعل جاذب جاذب اثبات يقعن فيها وهو يذبهم عنها وانا عافي بهجركم مطلعين النار وانتم تفلتون من يدي رواه مسلم ان شاء الله صلى الله عليه وسلم ìgbàgbọ́ ni ọmọ ìgbàgbọ́ fún àpèjúwe mi àti ìgbàgbọ́ lọ́wọ́ ránṣẹ́ ọ̀rọ̀ àpèjúwe ẹ̀yìn mọ́ ránṣẹ́ àwọn ọ̀dọ́ lọ́wọ́ ránṣẹ́ kódà bí àpèjúwe arákùnrin kan ni arákùnrin àwòkọ́lọ̀ ní àrà ọ̀dá iná òǹkọ̀já alàdàná àdúgbò wọ̀lfàràṣ ìpáàna sí ha àwọn kata àwọn garaas àwọn kata àwọn òfinà wọ́n fẹ́ kó sínú náà wọ́n fẹ́ kó sínú náà ẹni tó dá ẹ̀ òun wá ẹ̀dọ́ gbogbo àná ilẹ̀ ní wọn ń tún abẹ́ ìkúmọ̀ mọ̀ rẹ̀ ọ̀nà ààrẹ ni ó jọra ọjà ọdún láti dá ìdí ní ìmá ìjà ọdún ìdàdí mú àyè ẹ má bọ̀ sínú náà yóò ẹ̀mọ́ kan lọ wà á ń tún ìkànnì tó ná bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ èyí fẹ́ ta ẹgbẹ́ kúrò ọ̀nà fẹ́ ta ẹgbẹ́ kúrò ọ̀nà ẹgbẹ́ bọ́ sínú ilé ìrọ̀wá ọmọ sílẹ̀ ìmọ̀ mùsùlùmí wa àbúrò wa bá ní wọ́n mọ̀ àwọn gbóhùn fún ẹgbẹ́ jihadi àìláwù jàrá sí àwọn tàpá ìrájí áàrí owó màárù ní ìṣẹ́ká sí náà náà ni àwọn àfọ̀kùnrin náà bọ́sùn náà ẹ̀ ó jẹ́ta ẹ̀jẹ̀mọ̀ òhun gba ẹ̀wọ̀ yíya mọ́kàlù ìjìrá àwọn ẹ̀mí máa so tọ́mọ̀ tuntun máì ó ní òun fà mẹ́ ọlọ́ba bídà fún ẹ̀yọ ọlọ́ba wọ́n tẹ̀lé àwọn ìlànà ìtòkò لما ناي 164 وعنه أي سنة جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أمر بلعق الأصابع وصحفة وقال إنكم لتدرون في أيهما بركة رواه مسلم روح pé tí bá jẹ ọjọ́ ẹ̀mẹ́ aláàbọ̀ ẹ̀ àtàwọn àwọn ما طلع أتابوت الجوني وإن وقال إنكم لتطرون في أيها أيها الدركة فلا ما بدي الدركة وعنده أرضي وكما لو تودي جبال لابو ولي ابن فايني أبي ويا فلجاء إليه والدركة في رواية له ní ẹgbẹ̀rún mi tó ń gbẹ̀mí ìlà wọ́pá àti ìlúkùn tó ń àdókùn mi wọ́n yà kó bọ̀ tí yìí máa ń jọlọ tó kùn ìbábọ́ rẹ̀ tí wọ́n ti sẹ́ni kan láìpẹ́ yìí mi tọ́ka tó ń tẹ́rẹ̀ pẹ́ tí wọ́n ti sẹ́ni kan bọ́ rẹ̀ mi kẹsàn-án láìpẹ́ yìí ẹ̀yìn àmọ́ sọ fún àbí àjọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọ̀rọ̀ ti jẹ́ ìmọ̀tọ́ fún ọ̀hán bẹ́ẹ̀ tí mo ní àbí mi gbẹ̀mí ọdẹ ìlà wọ́kà á tẹ̀lé lókùnmọ́tò àdékùn níbi tí ní òkèlè kọ́kọ́lọ́ ẹ̀dìkan ní ilé àkóbà kó gbé kó mú nǹkan rẹ̀ ọdẹ yóò ti máa tààrà bí àmì rà àlà ìjọ tó báyìí kó gbà nù ìjọ báyìí bí òkèlè yẹn ìjọ wájú ọdẹ ìtọ̀ sí ọgbẹ́ jẹun wọ́n láyà yẹn sáhá yẹn ní bí bẹ̀rẹ̀ tó bá jẹun jẹ́ mọ́ bọ́ inú títí lè bà bí ankẹ́sì àti ẹ̀rọ akọ́ àfàbí àtúndìlá ìkàyìn ẹ̀yìnà òòlà ẹ̀dùnrin ìsì ayé ìtọ́ àmì ìgbàràkà torí ẹ̀fà bí àgbàkà wà nínú ìjẹ yìí láì fi ìgbàgbọ́ ẹ̀rọ ìgbàyìn ìkọ́ ìgbàgbọ́kà wà ìrádì láwọn ní bàámi náà ìnà ìṣẹ́tọ́ ní àdúrà àdúrà ní ìdàkùn ìṣẹ́ ìṣàlẹ̀

ó bí wa ọlọ́mọdé àti ọ̀yọ́ láti àbí ọdún báyàwó ẹ̀rù ọdún bí sí ìlà alámọ̀tẹ́ níbi náà ṣètọ́ lẹ́yìn ṣètọ́ náà lọ sẹ́rẹ̀ ẹlẹ́yìn mo fún ṣètọ́ lọ́dọ̀ bá lù ẹlẹ́yìn ọmọ náà yóò wáyà dé bí ìlà yìí lọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣe ká ẹ̀ ayé fi ayé ẹnlá ọkùnrin ayé dáwọ̀ ayé ẹni bí sí àlàwà yìí òun náà kọ ṣètọ́ ìgbà rẹ̀ ó ní ìwà ọlọ́nkọ́ على عاشر 165 عن ابن عباس رضي الله عنهما قال قام فينا رسول الله بالموعظة فقال هنا نجد الآن في سواد سوا إما تبلمنا ولا ما أفكار الموقع يعني سواد في تيجي في ما سواد أودي واحد ما سواد Thank you. ابن عباس رضي الله عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم موعظه امر بن خطوه قال يا أيها الناس إنكم معشرون إلى الله أصحاب أراك فضلا الله أكبر أبن جلس بايبي هي فجل أن وجو معشرون إلى الله وقل جوزو الولوبة لوبا الجوبة أراك نيو سهل الجوبة نبي قال كما بدأنا أول خلق المعيد وكاية تداسة بهذه ديبية ميجو كله في درجة وادن علينا عزيز دعوة لهم يقولون يا بني إنا كنا فاعلين بأكل بسجية أنا وإن أول الخلائق يخشى يوم القيامة إبراهيم الله أكبر عندما هو صفون يوم القيامة ثم دعوة نبي إبراهيم عليه الصلاة والسلام من الدفع لكي ونقصوه في الإسلام ló bẹ́ fọ́tún ní wọ́n tọ́tún sí òwò àwọn díẹ̀ ni wọ́n á rí òwò rẹ̀ gbogbo ẹgbẹ́ àwọn òwò àwọn àmì àsọ̀yọ̀ rẹ̀ ó yẹ kálí àdébí ẹni tí wọ́n kọ́ wọ̀tọ̀ fún yọ́nà sí ní nílẹ̀ ìlú ẹ̀ aláwọ̀ iná owó ọ̀yọ̀dá obì ìgbàlù ní náà wọ́n yóò kálú bí i ìyá àgbà chimá kuma فأقول إن الرب العالمين لا لا إله إلا يا رب أصحابي اللهم بقى هو صعب من أول الأمة مني ويقال إنك لا تدري ما أردت بارا هو من دون لا يجوز بدي أنا لا يجوز إنك لا تدري ما أردت بارا من دون تتطور لا يجوز فأقول كما قال عبد الصالح إبن عاصم يقول في الله لا يجوز كنت عليهم شهيدا ما دمت فيه ولوكا من جد يوم مولانا إلى قوي عزيز الحكيم ويقال لي إنهم لرجال يزالوا وعيه مرتبين على عتبهم قوي وسردها ممكن من يقاربته كانوا بسوارك متفق عليه لا يوزن قابل بدلا سوى أي سيرة أنا ní ìlú wọn ní ẹlẹ́gùn wọn ẹ̀mí عشرة وأنا من وجه الألباني أنا أبي سعيد عبد الله بن مقفل رضي الله عنه قال نعى رسول الله خير عن القدسي شو صارهم سوق وكما ما سوق ويري أنا موت وكما سوق وقال وقال الواجب إنه لا يقتل الخير kúrò gángan ọdẹ tí wà lórí ọgbọ tí wà mú gbogbo ẹrẹ yìí kúrò pé wúrú gan kúrò pé ó má máa fò gbogbo ẹrẹ bí wọn ọmọ ìfọ yẹn lójú ó bí wà kúrò ẹ má fò gbogbo ẹrẹ eré ma lẹ́yìn náà wọ́n la yẹn kọ́ awó àdó kúrò bí ọ̀sà padà kó balabala wọ́n ń na ó yẹ kó na ayé ó lè kó pàrọ̀ agbá ojú rẹ̀. àwọn yóò fi òsì àkókò gbé kó kán léyìn mùtúbà fún wa lè imam buhari tó bá lè wà òfin rẹ̀ àti ànàkọ̀rọ̀ ìbá ní nínú mùgbàfà ọgbàfà kọ̀dàhàwò wọ́n á gbàgbé ọ̀kan náà wọn ẹbí ibi mùgbàfà ibi mùgbàfà yìí ni wọ́n ń lu òkú ẹ̀rẹ̀ yìí ẹwà àwọn sọ́lá ìtòlẹ̀ sọ́lá wọn lórí kọ̀dàhàwò lọ́kọ̀ fún tí a lọ́kọ̀ àdúgbò mọ̀ fún òkú ẹ̀rẹ̀ وقال أن النبي صلى الله عليه وسلم أنا لكبت في يعني النبي كفر ما في ولا وقال ان لا تصير سيدي كل كل كل كل أنكم بانكا وجيجي ثم عاد أولا لكم تتحرك به وقال هو أدلك أن رسول الله لا عبد الصفوة كان بيكون كفوه ثم قلت قد تفتح ọba tó wá síbẹ̀ ìná ọ̀sán ní ká àbẹ̀rẹ̀ yìí gbọ́ ọ̀sán aláyé one sixty seven ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún òfin ìwádìí náà في رواية النبع عن النبع عن النبع عن أجي منه عن عابد الأبي ابن ربيع ابن أبي عن عابد بن ربيع قال رأيت عمر بن خطاب رضي الله عنه يقبل حجر الله أكبر من عمر بن خطاب في كيس حجر عسود عمر بن خطاب في المراد من حاجة طبعا كيس حجر عسود يعني حجر عسود ويقول إني أعلم, إني أعلم أنك حجر قل وقنا فوق اليوم لا تنفع ولا تجوز قول تعفاني كفري وتلكب ربني لولا أني رأيت رسولا يكبرك ما كبرتك فأي مراد جديد ما رجل يوم قال اليوم ما تدور أقول لي مراد أقول مراد جديد which means a means say the moon tells you not to do that. Rather than sit لا تدور ولا تنفع. كما لك تنسيك ولا ممكن من يقول لي وا متفق عليه وهذا من الباب الكريم يا ابي يعني. هذا ما يا ابي صلى الله عليه وسلم وعلى اله وأصحابي أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ها أرجو هذا nígbà tó àdúrógbè fún béèrè náà gbọ́mọ̀ kálọ̀ tó nígbà tó bá kóòtù náà ń gbàgbé àlẹ́ ìgbìmọ̀ ìdúró tó lọ́wọ́ wà á rí kìlọ̀ ó wà fún wọn àti èyí lè nínú ìṣe tó bá yẹ tó pé ó kúrò láti nàìjíríà lápẹẹrẹ ìjọba ọ̀rọ̀ ìyàwó kékeré náà wà bínú pé ilé ẹ̀ pé ẹ̀rọ ní ọ̀dọ́ méje mọ́ lè fi káàkiri ọ̀yà nígbà tó nígbà àwọn àlejò bẹ́ẹ̀ mọ́ lọ́gbà sí ọ̀kẹ́ láti ìgbà tó bínú sí ọbẹ̀ ìrọ̀lẹ́ ilé àkójọ rẹ̀ ní ìwádìí ẹgbẹ́ lọ àti pé òní bá ọ ní ìkànnà pàtàkì. ọ̀rọ̀ ọ̀gbẹ́ ìlọ́pàá ti arábìnrin máa ti rẹ̀ mo ṣe yí ma hàn pé brainwashing àwọn western world olùmọ́ ti bẹ̀wọ́ ṣe àbí tẹ́bẹ̀ wọ́n ṣe náà lọ́la wí ọ̀yẹ̀ tó kílẹ̀ kílẹ̀ níjọ́ kẹlẹ́ lọ sí wọ́n ti bẹ̀wọ́ ṣe ó ti pẹ́ tó ti ń bẹ̀wọ́ ṣe wọ́n ti rúbọ̀ aṣọ ọjọ́ mẹ́bí nínú ọdí ọdí wa wọ́n á rẹ̀ tó jẹ́ kẹlẹ́ lọ́wọ́ á lè rárá ọjọ́ kẹlẹ́ ọdí wa ọ̀rẹ́ àbẹ̀tẹ̀ náà bá ọlọ́run ti bọ́ sí kó lè kọ́ á rí orí bẹ̀rẹ̀ àti gbímọ̀ burúkú àbúrò àti oríkọ̀ bẹ̀rẹ̀ ó di Yorùbá ní ẹgbẹ́ níbi láti láti ẹ̀ wọ́n àmọ́ pẹ̀lú ọba kọ́nà ọba forí sílẹ̀ sí wọn